بسم الله الرحمن الرحيم قال آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته a fi ọpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó dá ẹ̀mí wa sí di ọjọ́ tòní tó sì tún fún wa ní àǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ́yìn láti tẹ̀síwájú nínú tafsiri wa ti oṣù ramadana alápẹ́lẹ́ lè ta ń fọlọ́ ọlọ́ọ̀bẹ́ lọ́wọ́ à ń fi ẹ̀rọ ọlá ìníkù rẹ̀ bẹ́ ibi tí ọlọ́ọ̀bá ní kí a bá ramadana dé kí ọlọ́ọ̀bá jẹ́ pé gbogbo ń tà ti ṣe níṣẹ́ kọ́ jẹ́ gbígbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́ọ̀bọ̀bà alékiọlá ìròyìn annabi musa aleyhisalatu wasalam fún wa nípa bí annabi musa se jí sí ọlọ́n fún fir'auna àtàwọn ọmọ israeli ọlọ́ọ̀bọ̀bà alékiọlá gẹ́gẹ́ bí àṣekálánà ọsàlàyé fún wa nípa ìtọ́sẹ̀lẹ̀ láàrin ìgbìmọ̀ àwọn òpìdán àti annabi musa alayhi salatu wasalam lẹ́yìn ìgbà fìràúnà ránṣẹ́ sí gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ asíwájú nínú dán kí wọ́n wá pìdán kí wọ́n borí annabi musa alayhi salatu wasalam wọ́n dé wọ́n pe dá wọn ọlọ́ọ̀bá sọ wá ìkalẹ̀ fún ànẹ́bí musa alẹ́ ìsọ̀láti ìsọ̀lá kí wọ́n yà wọ́n náà sọ̀pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ nígbà ànẹ́bí musa sọ̀pọ̀pọ̀ alẹ̀ ọ̀pọ̀ ànẹ́bí musa ń gbà tó dejò ó sì gbé gbogbo táwọn sọ́ọ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ló gbé mi eléyìí kí àwọn òpìdá ìhòòdù pé musa kì í ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gba ọlọ́run ọba gbọ́ lódodo wọ́n forí balẹ̀ wọ́n ṣe sùjúd fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo báyìí ni wọ́n ti gba ọlọ́run ọba gbọ́ ìmáàmù katada rahimahullahu ta'ala oníkanú fi awwalin nahari kò fara sahara. وفي آخره شهداء بررة oni láàárọ̀ ọjọ ìjọ tí nǹkan ń ṣẹlẹ̀ láàárọ̀ ọjọ́ náà wọ́n jẹ́ àwọn wọ́n jẹ́ ní tí ọ̀gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó jẹ́ pé ìrọ̀lẹ́ ẹjọ́ náà bá wọn láyé láwọn tí wọ́n jẹ́ pé àwọn tí wọ́n kúkú sójú ọ̀nà tọ́lọ̀ nígbà wọn sọ bẹ́ẹ̀ fún firaun tí firaun rí pé wọ́n forí balẹ̀ kọ́ọ̀lẹ̀ firaun ni firaun wọn sọ pé àmọ́ntúnbìyí kọ́bùlà àdánà lọ́kùn ah ìbéèrè mọ́ránṣẹ́ pé yìí wá ìpèkè ẹwà kojú musa ìgbẹ̀ ẹwà e rí ń e rí tọ́yáyìn lẹ́nu e gba musa gbọ láì gbàyọ̀ǹda mi ẹ máa gbọ́ fíra ọ̀nà ṣe yẹ tọrọ ọ̀yọ̀ǹda mi ná o ó ṣe ń o kí wọ́n á yọ̀ǹda àbí yọ̀ǹda ẹ̀ mi báwọn náà. a jẹ́ pé ẹmọ obi tí fìràwọ́nà fẹ́ yìí gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni iná hádá lamakarun makartu mugu fílmà dínàtì ìtúkùrì dùmí ha ahàdà ọgbọ́lẹ̀ fẹ́ dá fún mi ètè lẹ́ẹ̀dá ẹ̀yà àti musa ẹ wá lọ pàmàpọ̀ ẹ lọ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú musa kẹ́ẹ̀lẹ́ bá wá tán mi dé àbí torí nu áyà mi ó ní iná hùlẹ́kẹ̀bí rukumu lẹ́dí alámọ̀kùnmu sèhẹ̀rù a jẹ́ pé musa lọ ga yín gan tó pẹ̀yìn náà nìdán ẹ fẹ́ ẹ̀hán ẹgbẹ́ fẹ́ dá fún mi ẹ mọ̀ àìfẹ́ tẹ̀lú dùdù àwọn òkú máa pẹ́ nìkan jẹ́ musa tẹ́lẹ̀ musa sì mọ̀ wọ́n rí ìwọ náà lọ pa wọ́n pọ̀ ìwọ náà fi fi tẹ̀lé musa ẹgbọ́ lọ́wọ́ rẹ̀ gbọ́ láì tẹ̀rọ a jẹ́ pé ète ni tẹ́ ẹ dá láàrin yá àti musa inú lùlì tó kùrì jù mí ha àhàláhà fìràwọ́nà wa fẹ́ dẹ àwọn aráàlú si musa àtàwọn òpèdẹ́ tí wọ́n gbàgbọ́ yìí ìwọ̀n ọ̀rọ̀ tí ń sọ ní pé ẹ̀yin òpèdẹ́ yìí kan lẹ dá láàrin yín àti musa ìntẹ́ ẹ̀fẹ́ se ní pé ẹ̀fẹ́ lé àwọn ọmọ olùkó olù wọn kí ẹgbàlú wọn sẹ̀mọ́fẹ́ tó fẹ́ ni pé àwọn aráàlú náà yàrí pé á òótọ́ ni àwọn olè gbà kí ẹgbàlú wa fìràwọn àwọn àfẹsọ́fẹ̀tà àdàmú ẹ sì rí tí ń fojú rí ìní ti ilẹ̀ lásán ẹ rí wa. àkùjú làgò min kìláàmì ثم لأصلبنكم أجمعين فرعون مبورا أولو لام واتنون التوكيد أولي لأقطعن أيديكم وأرجلكم مبورا wọ́n di ọwọ́ yìí wọ́n di ẹ̀sẹ̀ yìí irú yà tí fi jẹ yìí nù ó ní min khilafin tí ó yà pa ara wọn ìyẹn nípa ẹni tí wọ́n bá gé ọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n gé ẹsẹ̀ rẹ̀ òsì onírúyà ti fi jẹ inú ẹni mo bá gé ọwọ́ rẹ̀ òsì wọ́n gé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún kí wá sẹlẹ̀ ònìkan tó ń mọ̀lá òsọ́lẹ̀bà nàkùn àjùmáyìn gbogbo yín ni wọ́n gbé kọ́gì tẹ́ẹ̀kì kú kí wọ́n á ń gbìyàn sára igi tú èkú ni wọ́n ń pè ní ipa sọ̀lábà rẹ̀ wọn fi kọ igi nígbà wọn bá gé ọwọ tó tí mo gé ọwọ òsì ẹ wà ní ònira bẹ́ẹ̀ wọn àtúnṣe yín kọ tẹ́ẹ̀bì kú irú yà ti fi jẹ yín nù bí ìgbà títí ra ọ náà ìfẹ́lẹ́ ìjẹ́rù bá wọn láti lẹ̀ wá bọ́yá wọ́n bẹ̀rù kú padà wọ́n ò se mọ́. ṣùgbọ́n kí wọ́n rí. kọlu iná ilá rọ́bìnà mú kọlu náà wà máa tán mú mi náà. وتوفنا مسلمين الله أكبر ونقالوا إلا هو قد يبصفون فرعون إنا إلى ربنا منقلبون bọ́ ọba gbẹ̀mí wa gbogbo tó lè wo ṣe ìbọ́dọ̀ ọlọ́run ọba wa lápadà sí àbùrọ̀mọ́ afikú dẹ́rùbà wa bó o ṣe sábàbí ikú wa bó o sábàbí akùkúnjọ kan ọ̀dọ̀ ọlọ́run ọba tá a sì gbàgbọ́ lápadà sí nítorí ìdí eléyìí bí ìgbà wọn fi ń yé fíra ọ̀nà pé gbogbo tó lè wo ṣe àwa ti rí mọ́ni àti ní padà o inú aya mi gbá tó halẹ̀ mọ́ wọn tí wọ́n kọ́ọ̀lù lágbọ́ yìí wọ́n ní kò sí nǹkan kan nítorí bá wọ ọ̀dá lára kọ́dà wọn ni fákòdè máa ń tẹ̀kọ́ nínú àmà tẹ́kọ̀dé hádìí àyà dúnìyà gbogbo tó bá wọ̀ lẹ́jọ́ ni ọ̀dá ìrẹ́ ṣùgbọ́n kò sí tó ṣe dúlé ayé iná lọ gbogbo tó fi fìtínà wa ìnira tó fẹ́ kó a sí ìyàtọ̀ fẹ́ fi jẹ wá kò dúlé ayé iná lọ àkú ní kútọ́kò tó mọ̀ jẹ wá ń yà bọ́ ọ̀pá wá áàkù bọ́ ọ̀pá wá áàkù kí wá ló fi halẹ̀ mọ́ wá sí kí ló máa halẹ̀ mọ́ wá sí wọ́n ní àwọn òní gbà wọ́n á ní wàmátẹ́ńpé mòmìnira ilá àmàna bí ayá ti rọ̀bìnà lámájà atina kẹ́ẹ̀sẹ̀ nkankan lójú ọ síjú sí a lójú ọ fẹ́ gbégbèsẹ̀ tọ́ fẹ́ gbé lórí pó fi àjẹwá kẹ́ẹ̀sẹ̀ nkankan la ti fún ọ bí ó ṣe pé agba àmì ọlọ́run ọba gbọ́ lódodo ńgbà táwọn àmì hàn sí a ìtaari lódodo la tẹ̀lé èyí tí ọmọkùnrin ṣe àti rí pé kì í ṣe dán ńlọjá tẹ̀lé eléyìí náà lẹ̀tẹ̀ tá a dá lófin lófin rú yàbá ìjẹwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tọ́lọ̀ ọba ròyìn fún wa ashabul ukhdud kí ni wọ́n wí wọ́n ni wà máa tán pé mòmín náà wà máa nápa mòmín hùn ilá an yóò bí láì àdízi hamid kì í se nkankan ló jẹ́ wọ́n gbé ogun tì wọ́n bí ó se pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo nítorí ìdí eléyìí àsẹ́ńtọ́ bá gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo yóò rí àmì wo yóò sì rí àdánwò tọ̀pọ̀ ìní wọn sọ fún fíra àwọn ẹ̀mí pé kì í ṣe nǹkan kan lójú ogbógun tíà bí ó ṣe pé àwa gba àwọn àmì ọlọ́run ọba wa gbọ́ lódodo nígbà táwọn àmì wa bá wa ń ọba wa o ọba rọ òjò sùúrù sí alọ́kàn. aláhùn akbar ọlọ́run ọba ṣe wá lẹ́rú tí ó ṣe sùúrù jẹ́ á lè farada gbogbo tí fìlà ọ̀nà ṣe fún wa ká má ti torí ìbẹ̀rù ìyà tí ó fi jẹ wá kálà ṣe mọ́ ọlọ́run à ń bẹ̀ ọ́ áfíríkà àlẹ́nà ìyẹn ni pé dá òjò àbí dá sùúrù sí alọ́kàn rí ọlọ́run jáde tí ó lè ṣe sùúrù tí ó farada gbogbo àdánwò tá a lè kó lójú fìlà ọ̀hún àbí ní lọ́wọ́ firaun bákan náà wọ́n tún wá bẹ́lọ́n wátawápaná mùsùlùmí na ọlọ́ọ̀bá tọrọ lọ́dọ̀ rẹ̀ abẹ́ọ́ gba ẹ̀mí wa lẹ́n tí ó kù ní musulmi gbogbo tó lè tí a ní fìtínà ládánwò tí firaun náà fi ń dẹ́rù báwà abẹ́ọ́ ọlọ́run ọba mọ́jẹ̀ kí àdánwò yóò jagbára àgbàgbọ́ wa lọ táàfi láàṣẹ mọ́ wọ́n bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá sì gbàdúrà wọn wọ́n sì kú lórí ìmánì gbogbo fífíra àwọn àti fi wọ́n ṣe tó wọ́n dúró lórí ìmánì wọn tí wọ́n sì fi kú ọlọ́ọ̀bá lè kí ọlá ní náà فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم نعم. وإنا فوقهم قاهرون ń gbé ilé ìtẹ́lẹ̀ nígbà tọ́lọ̀ sọ fún wa tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ yìí tí wọ́n ń sẹ́bọ lánàá àbí tí wọ́n ń sẹ́bọ láàárọ̀ títú kó tó dọ́sọ̀ ọlọ́ọ̀bá ní wọ́n lò wọ́n gba yí máa nì wọ́n ti ṣàhádà wọn kú lórí bẹ́ẹ̀. àwọn gbajúmọ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú fìràwọ́nà àwọn abẹnugan tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ inú wọ́n bá tún wọ́n bá tún ti fìràwọ́nà wọ́n bá ní ọlọ́ọ̀bá ní wọ́n kọ́ wọ́n wá ń sọ fún fíráwọn náà pé àtàdàrò musa wà kọ́ọ̀mọ̀ húlì yóò sì lófin àrùn sọ́wọ́ àti musa lẹ̀ àtàwọn àjọ rẹ̀ kí wọ́n mọ bilẹ̀ jẹ́bí aláwọ̀ akúbar ẹ̀gbọ́n kan ilé ìlárúbáwá ṣèbí fìràwọn àtàwọn ẹni tí wọn gbọ́ lọ́wọ́ bá bọ̀ wọn bilẹ̀ jẹ́ àwọn wọn ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ ní ìsìn wọn yìí sórí musa wọn á sọ fún fìràwọn náà ìrẹ fìràwọn ṣébó ṣe máa wo musa ràn ní òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n gbàgbọ́ tí wọ́n máa balẹ̀ jẹ́ tí wọ́n máa sọ pé àwọn ọ̀gbọ́ lọ́lọ́run àwọn tó ní nǹkan míì táwọn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ bí ìgbà wọn fi yẹn fẹ́ra àwọn ẹ̀kọ́ tó ọba ilé fi mú sálẹ̀ ìbàjẹ́ ńlá ní ọ̀sẹ̀lẹ̀ lórí ìpẹ́ òun tó láwọn tí wọ́n gbàgbọ́ pọ̀ ìyẹn ni pé wọ́n á ti pé mọ́fi ilẹ̀ òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo ẹni tó bá gbàgbọ́ wọ́n ni wàyẹ́ wà á lé sẹ́bọ̀ sẹ́ máa wo musa ràn ní tí ó wà pàwọ̀ àti ọlọ́run ọba rẹ̀ tí ó wà pa yín tì ìyẹn ni pé ìgbésẹ̀ táwọn fẹ́ kó gbé ọgbọ́dọ̀ gbọ́ àǹkan sí sọ́rọ̀ musa yìí ọgbọ́dọ̀ wà nǹkan ṣe sí torí pé kí musa àjọ ọmọ kóhùn náà máa gbénú lù kí musa náà wà ń látara pa àwọn ẹnìkan gbàgbọ́ wọn ọ̀gbà fìràúnà pọ̀ ìlú pín méjì nù gbẹ́tọ̀ fìràúnà wọ́n mọ̀ ayé ọ̀rọ̀ tí wọ́n wá sọ ń wọ̀nyẹ́ wà á lé ó ti fi yé pa àwọn gan gba pé fìràúnà wọ́n ní sọ́wọ́ ọ̀rọ̀ pé tá à ń fi ń pamọ́ irọ́ ló kù wọ́n á ń la gbogbo ẹ̀ lójú pé tó ọ̀yẹ ká là o àti tí wọ́n gan ń pè bóyá lọ jọ́sífù ní kọ̀rọ̀ àti wọ́n gan tó pẹ̀rẹ̀ ààrẹ lọ́lọ́hun mú sọ́pàá gbogbo yín tì àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀pọ̀ tì wọ́n sì pàǹtẹ̀ ń jọ́sífù tì wá nǹkan ṣe sí i kọ́ọ̀là ẹni fìràwọ̀n àbá ní sanukọ́tìlù àbùnà ahùn ìyá tá wọn ni pé gbogbo àwọn ọmọ wọn lọ́kùnrin láàmọ́ pa irú ẹ̀ta ti ń ṣe bọ́lẹ̀ yìí tẹ́lẹ̀ kọ́lù tó dá musa sí ó ní gbogbo wọn lápá kí ló dé tí ó fi pa àwọn ọkùnrin torí pé àwọn òun ó dàgbà tí wọ́n lè dọ̀mọ ogun fún musa sẹpẹtà bá ti kọ dínà rẹ kòkó lẹ́kòkó láwọn ẹnìkan tí wọ́n ń tẹ̀lé kò sọ́dọ̀ kankan tí wọ́n padà tẹ̀lé mọ́ngbà ti pa gbogbo wọn dànù àti dá lóró nù kò sì ní lẹ́yìn tó ogun bá ṣe ẹ̀sẹ̀lẹ̀ àbí tó bá ṣe àádìí kankan kò ní rẹ́ẹ̀dì kankan tẹ̀lé mọ́ àwọn arúgbó wọn kankù lẹ́yìn rẹ̀ ó ní wà yìí ní ṣùgbọ́n dá àwọn ọmọ musa a kpa àwọn a kpa ọmọ ọmọ lóbìnrin wọ́n ní ìta ṣe fún wọn wọ iná fáwọ́kọ̀hún kọ̀ọ̀hìrù torí pé àwa lágbára wọn a wọn pa alẹ́ túlá àti wọn wò wọ́n ṣe ta ni ó gbìjà wọn ìsẹ́ni tí wa náà wọn ya irú ìyà tó bá wọn á pa fún olè bá àmọ́ra ẹni kankan jẹ́ tí ó máa bo tí wọ́n ń pèpè lé lórí a dá ọmọ obì wọn sí ká mú wọn lẹ́rú ká máa lò wọ́n lò ní òjò eléyìí ìní tí fi àwọn náà ṣe lè ó tún wá gùn wọn nítorí pé àwọn lórí wọn kò kú sẹ́nìkan tí ó bí wá ẹni tí fi àwọn náà sọnù kò sẹ́ni tí ó pa wàhálà ti wá dé báyìí fìtínà ti sọ̀kalẹ̀ ilà nẹ́bí musa bá sọ fáwọn èèyàn ọmọ ìsírẹ́lì tí wọ́n gbàgbọ́ kí lá nẹ́bí musa rí. ọ̀la musa lè kọ́ omi ìsìtàrínú bílá عباده نعم والعاقبة للمتقين ìgbà táwọn ọ̀dọ́ musa rẹ̀ tí wọ́n gba anabi musa gbọ́ olódodo nígbà wọn gbọ́ tí fìlàwọn náà ló wọn dàn wò ẹ̀rú bá wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe hílà hílo ìrònú bá wọn pé bó làwọn ṣe fẹ́ rù ibo làwọn fẹ́ gbégbà irú ìyà tí fìlàwọn náà ló wọn fi jẹ́ ọ bó ṣe lágbàá tó yìí ẹni musa wa ń kí wọn láyà ẹni wọn sọ fún wọn pé ó ní ìtẹ̀yìnú bí láyé wọ̀ síbírù ẹ àràn sí ọlọ́run kí wá sí sùúrù aláwọ̀ àkùbà ọlọ́run ọba dúró kí ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ẹ̀yẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ gbogbo wàsíbírù kẹ́ ẹ wá ṣe sùúrù tí ọ pọ̀ kẹ́ ẹ ṣe sùúrù torí pé àsìkò tí àmì ìmọ̀ ní wò lọ́kàn ní ìsìn sọlọ́ba ti sọ́nú alukọ̀rọ̀ hánì àhásìbà náṣọ ayétọ̀rọ̀kú ayẹ̀kúlú àmànáwà hùmlà ìfẹ̀nú táwọn èèyàn kàn fẹ́ ká fi wọ́n lẹ̀ kí wọ́n mọ̀ sọ láì ọlọ́pàá ọ̀jọ̀ kankan lọ́lọ́gbó fi dán imani rẹ̀ wò nítorí ìdí eléyìí ìgbà náà ni ọ máa jẹ́ ká mọ ẹntọ́jú onímánì lódodo abẹ́ntọ́ jẹ́ pé ìmánì rẹ̀ orí ahọ́n ni nígbà àdánwò bá dé ni àdánwò yìí ó ṣeé ṣe kọjá pé ntọ́kàn kọ́ ó sì ṣeé ṣe kọjá pé ntọ́kàn fẹ́ àdánwò ni méjèèjì lé wa wàdàbọ̀lókùn bíi sẹ́rí wàlúkàrí fìtínà pé à kọ́ àwùzùbìlà ọlọ́ọ̀ní tẹ́ ara àràmù olóòní tẹ́ ti àgbà èmi gba bíráìbù èmi gba kíní gbogbo ẹ̀ ọlọ́run bá fi ọlẹ̀ nígbà wá wà serious difficulty tí kú mọ́ tó fẹ́ bọ́ sí tó sì bí wàhálà dé ọfẹ́ máa lọ́gán gbàgbé ara rẹ̀ níbi fìtínà lágbàdé bana lẹ́nu kan wà pé pé tọ̀ dákùn wọ́n náà mojú ọdákùn kíní kíní kún mọ́ fẹ́ kọkàn rábá ń sáì ní àti ìráyè tí a máa sáti dọ́gbọ́n sí àgbà million naira dẹnu ọlọ́kẹ́ tẹ́sì nù nígbò tí wàá nù mù sí bá ó sí mu sùúrù lọ́wọ́ àti ìgbà náà àlàkọ́ àti ìlà àṣọ́bùrú anil ma'asíyà ọ wà sí sùúrù láti jìnà sí tó jẹ́ wò ìlànàbí musa sọ fáwọn ọmọ israẹli pé tó ẹ bá ọba dó ẹ sì fọkàn yín sọ́dọ̀ ọlọ́run àmọ́ kí ẹ wá ṣe sùúrù tí ó pọ̀ torí pé àdánwò òde gbogbo ìgbà tó ọba rí pé máa retí àdánwò kàmọ́ pé àdánwò ju agbára máa ní àmọ́ aláàlẹ́ wọ́ọ̀dì ìntàwà kan ní tọmọ èdè ní ẹbí tá máa ti ṣe mistake a máa fẹ́ lúgọ́ de àdánwò ọ̀dàn ó ti a máa tájẹ́ ti pé bọ́yá bíi báyìí làdánwò yẹn gbá wà mo yá lára à tọ́ bá gba ibi tó ń expect kọjá àdánwò mọ́ ibi tó ti fura ibẹ̀ ni ó ti gbogbo mẹ́tọ̀s tí ó tẹ́ẹ̀kì wọn ò fi ní ṣe kíní kan fún wọn bíṣẹ́ ó lè mọ́ jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ látara àyàwó rẹ̀ làdánwò ti yọ omi lè yọ látara àbúrò omi lè yọ látara ẹ̀gbọ́n rẹ̀ omi lè yọ látara òbí rẹ̀ tí ó mi ìmọ̀ọ́nì rẹ̀ gidi kò sí ìtọ́lọ̀ òlè omi lè yọ látara ọmọ tó bí nítorí ìdílé àdánwò kò sásìkò tó lè ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ àwọn inú sì tí wọ́n ṣe ni pé ńgbà àdánwò bá bá ẹ̀dá inú tó yẹ nipe ṣe ni pé kọ́ fara balẹ̀ pa ìrònú sójú kan náà kọ́ papọ̀ sójú kan náà kọ́ wa máa bira léèrè pé ní fi hádà ìdíje yàn fásitì dánwò nù sọ wá rí pé dánwò náà ní agbára. wá farabalẹ̀ tó bá pa gbogbo làákà rẹ̀ pọ̀ sójú kan náà wá mọ̀ wá bira rẹ̀ léèrè ìbéèrè kan ṣoṣo ipe kí ni ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ń fẹ́ kí n ṣe ní situation tí mo wà yìí èyí tí ó fi páàsì ìdánwò nù rò pé kí ni ń ṣe tí ọlọ́run ọgbó fi yọ sínú sí mi nínú situation tí mo wà yìí kí ni màá ṣe tọ́lọ̀ òfin ní bínú sí mi ní situation tí mo wà yìí torí pé tí àdánwò bá ní agbáǹgbà mi wà láyé ẹ̀dó sì fẹ́ lè gbàgbé ọlọ́ ẹ̀dó sì fẹ́ gbàgbé ọlọ́ nítorí ìdílé kí lọ́wọ́ àṣẹ sùúrù ìlànà bí wọ́n sáńtì ń sọ fáwọn rẹ̀ tó àsìkò sùúrù ni o tábà gbàgbé kí láàmù àkànnù rí ọmọdékùnrin ọba ẹ̀ tí ń sin lọ́n tó gbọ́ ọba gbọ́ lẹ́yìn ọ̀rẹ́ tí ọba àlú tó gbógun ti wọ́n àtijọ́ tọ́mọ ti sọ fún olùjọ́sìn kóhùn gbẹ̀sìn rẹ̀ tó ti fi ṣe ìyanu hàn tó rí pé ah, ọgbọ́ ọba gbọ́ lóòótọ́ yìí máa ní rẹ̀ lágbà kí ni wọ́n o ó ní wà ìnnakasa dájúdájú ọlọ́ọ̀bọ̀ dàn ọlọ́ọ̀bá ó gbé àdánwò kò ọlọ́ọ̀bá sì gbádánwò kò lóòótọ́ nítorí ìdí ilé àdéhùn ọlọ́ọ̀bá nítorí ọba lọ́gbọ́ ọlọ́ọ̀bá gbó ohun sẹ́sìn mọ́ sọ̀rọ̀ alẹ́ pé tó ti ń sẹ́sìn gbogbo tó ń fi ọlọ́ọ̀gbọ́dọ̀ mọ̀ sí fún ọ ìgbà náà o ìgbà náà o torí

ń tà ń ní lọ síwájú bí iṣẹ́ gbogbo tí ń fẹ́ ní ìsẹ̀mí rẹ̀ ọlọ́ọ̀bá bá ṣe fún yọ àdẹ̀rà alẹ̀ ìtumọ̀ anẹ̀bí ọkàn rẹ̀ ọwà balẹ̀ ló fi yẹ kí yóò mójú tẹ́sìn sórí báyìí orí gbogbo nǹkan sẹ́ ń lọ ló fi yẹ kí yóò mójú tẹ́sìn ọlọ́ọ̀bọ̀ balẹ̀ kí ọlá ní ṣùgbọ́n o tọ́lọ̀ bàbá gbé ìdàkejì kó kíkà kejì tó bá wá kú ìǹkálàbà àlàwọ́jì hìhì yóò bá sọ ẹ̀sìn nù bí wàhálà ẹ̀ náà ni ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ni òjò sí ẹwọ́ lọ déédéé mọ́ àsìkò tó yẹ ń fi ṣiṣẹ́ tí tí mo ti ẹ̀sìn ẹ̀ bọ́yá gbogbo àsìkò tí mo fi lọ tẹ̀ sí nílà àwọn tó yẹ ń tà látàárọ̀ fi wá ẹ̀mí ọlọ́mọ ọjà ìǹkálàbà àlàwọ́jì hìhì nù yóò bá pààyàn dáa ọlọ́ọ̀bá nírú ẹni bẹ́ẹ̀ xasirọ̀ dúnìyà wà ní àṣírọ̀ ọlọ́ọ̀bá ní ilé ó pòfò ayé ọ̀run ìpẹ́tùrí pàdánwò di ọwá sọ ẹ̀sìn orúkọ ẹ̀sìn ní òjò ṣe ń tọ́ fẹ́ ṣe ẹja kọ́kọ́ gbẹ́sì sẹ́kẹ̀gbẹ́ kan náà ń gbà bá ṣe táàmà padà wàmínà náà máa ń yàgùlù àmà náà bí fa ìdá òbí àti láì jàálà fìtìnàjà náà ti ka àlábì lá. wàlà ìjà anásùrùn mi rọ̀bì kalẹ̀ yàgùlù náà iná kùnà máa kùn. أوليس الله بأعلم بما في صدور العالمين الله بابا عليك ولاني ومن الناس أو أنه ومدينيا من يقول آمنا ṣe wọ́n sọ pé àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn gbọ́ lọ́wọ́ bá dúó kò sí ní tààsán tàwàkálítù tàn ó ń bá bá sọ́ọ̀bù rẹ̀ náà tàwàkálítù ni oníkìní kan tàwàkálítù ni ìbáṣẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹbí tó kọ tàwákálítù síná ló ti fi ga nǹkan míì tí ó tàwákálítù sínú yàrá o sínú sọ́ọ̀bù tàwákálítù náà ni. alahar ọlọ́ọ̀bá ni wàmílẹ̀ náà sí mọ́nyẹ̀kúrú àmàna bíláì ọmọ sọ́kọ́ àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́ọ̀bá ni pé ìdá údí ẹ̀fìlà tí wọ́n bá wá fìnira kan nítorí ìtọ́lọ̀ torí pé òun fẹ́ ṣe tọ́lọ̀ ni wọ́n fi fìnira kan ọlọ́ba ni jáàlẹ̀ fitnata nasi ka àdábìlá yóò wá sọ àdánwò táwọn èèyàn fi kan bí ìgbà tọ́jọ́ lọ́n ló fìyà jẹ́ ìtumọ̀ kẹta àwọn abóni tẹ̀síìrì fún un yẹn ni pé àdánwò tó wá kan o bí ìgbà tó ṣe ọlọ́run sì ń wó mi bẹ́ẹ̀ sì mo ṣe ó ṣe á lè rí báyìí ṣe bí tiwọ́ ọlọ́run ọba náà mò ń ṣe mo ṣe á lè rí báyìí fìtínà táwọn èèyàn fi kó ti wá sọ di ìyá ọlọ́run pọ́ ọlọ́wọ́ owó mìíràn ni ṣe bí tí ẹ náà mò ń se ó ti á rí báyìí ọlọ́wọ́ bá lẹ́jọ́ aláì wọ́lẹ̀ ń já násùrù mi rọ́bìk ṣùgbọ́n tí ìṣẹ́gun bá wá lọ́tọ̀dọ̀ ọlọ́ọ̀bá tó bá wá bá kí náà mọ̀ wí lẹ́yọkú lẹ́nà ìnákùn náà máa kù yóò sọ fáwọn olùgbàgbò òdòdó àwọn bẹ pẹ̀lú yìí àwọn pẹ̀lú yìí torí pé ń bọ̀ darapọ̀ máwọn ẹni tí wọ́n ń sẹ́sùn olówó lọ ọlọ́ọ̀bá ni awọlé ìsànláwò bí àlámà bí wọ́n fi sùdó nílá alamí ṣé kìí sọ́lọ́n ló fi máa ti ń bẹ lọ́kàn gbogbo ẹ̀dá sí ìsẹ̀yìnú bìlá ẹ̀wá ìrànlọ́wọ́ ọlọ́run kí ẹ wá sùúrù torí pé imani tẹ gbà yí ọlọ́ọ̀bọ̀ dàn yí wò torí pé kí ni o iná àrùbà lèláhi yúrí tù ha máa ń yẹ ṣáá omi ìbáàdì nítorí pé dájúdájú ilẹ̀ tọ́lọ́wọ́n bá ní tí ọlọ́wọ́n bá nílẹ̀ ẹni tó bá sì wù ọlọ́wọ́n bá ní ìdí ojogun ilẹ̀ ọlọ́ọ̀bọ̀ pa àwọn kan rẹ yóò sì gbá àwọn kan bẹ̀ ìsẹ́ntí ó kò bí ọlọ́ọ̀ léèrè yọ pa àwọn kan rẹ yóò sì ní káwọn kan máa gbé lórí ilẹ̀ ń sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ìsirẹ́lì ó ní wà láàkíbọ̀tú lélmùtàkìm kẹ́ẹ̀sì rántí o ìgbẹ̀yìn rere ìmọ̀ jẹ́ táwọn olùpayọ̀ ọlọ́run ọba ni àtúbọ̀tán dáadáa fáwọn olùpayọ̀ ọlọ́run ọba ni ńgbà nira bá kányìn ńgbà àyà bá jẹyìn ẹ̀mí ó fẹ́ lè bọ́ lára yín tẹ́ máa rò pé bó mo ṣe afẹ́ ṣe sí ìlè bọ́ bó mo ṣe afẹ́ ṣe kini si á rí báyìí àmọ́ tó ọba ti ní ìgbàgbọ́ tó ní ìpayọ ọlọ́ọ̀ ọlọ́ọ̀bọ ọba àlekí ọlá ní ìgbẹ̀yìn rere àtúbọ̀tán dáadáa táwọn olùpayọ ọlọ́ọ̀ ọba ni nítorí ìdí eléyìí ẹbí ìmánì yìí dúró ẹ sì jẹ́ kí ìgbàgbọ́ yìí ó ní àgbà ìpayọ ọlọ́ọ̀ ọba ẹjú pọ̀ lọ́kàn yín ọlọ́ọ̀bọ ọba yín wá náà بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون nígbà tá nàbí musa ṣe wá sí fáwọn ọmọ ìsírẹ́lì tán wọ́n sọ fá nàbí musa pé òdínà ní kọ́bílẹ̀ àǹtàtíyà ìyá jẹ wá kó o tó gbé ọ̀dìdẹ kó wá bá wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ asọ níbẹ̀rẹ̀ pé sọ àwọn pé àwọn àkójú wọn hìn mọ̀ ìyá àti ìbọnú torí pé ni wọ́n sọ pé mi àti àti ẹni bá máa di kánà nígbà tó ìyá ń musa wa dáhùn báyìí pé kọ́lá asa olókù dẹ̀dẹ̀ kí ọlọ́run ọba yín àyíwò léka àdúwọ́kù kọ́ pa ọ̀tá yín rùn àdéhùn ọlọ́run ọba ni ó kù díẹ̀ ìràwọn àti àwọn òkú gan ni ọ̀tá yín ó kù dẹ̀dẹ̀ kọ́lọ́run ọba parun ṣùgbọ́n wàyẹ̀sẹ̀ kílífà kò fi àrùn ọlọ́ọ̀bọ wà fún yín níjọba lórí ilẹ̀ Eyi tí wọ́n fi àjẹ́wà dípẹ̀ ilẹ̀ nípò lórí ilẹ̀ ẹ̀yìn lẹ́ ń jẹ ọ̀gá lórí ilẹ̀ nítọ́bá wù yín lórí ilẹ̀ ṣùgbọ́n olóòbó ṣe báyìí ta yín yóò sọ yín dàrú lé lórí ilẹ̀ gbádùn lórí ṣùgbọ́n o lè yá ń àmàlú bó bá àwọ́ bó lẹ́yìn náà sí náà lànà bí musa ọlọ́ọ̀bó fẹ́yìn náà níjọba lórí ilẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀bó ṣẹlẹ̀ kó lè ba àwòbó lẹ́yìn náà ṣèṣe tẹ́ ẹ bá débẹ̀ afa ibn al-qayyim sọ̀rọ̀ tó dá lórí aya ìwàláì lójúmọ̀ mọ́ máa rántí rẹ̀ tí wọ́n bá ka aya afa ibn al-qayyim ni gbogbo ẹ ti ń kìrìtìsáìzì ẹnìkan pé kọ́ mọ̀ sí rọ́ra wàláì ń gbọ́ ọlọ́ọ̀bà dán o ọlọ́ọ̀bà ó ní òkú ń bẹ́ kí wá bọ́ sí i. ńgbọ́ ọba débẹ̀ tí wọ́n gan ọba débẹ̀ fúnra rẹ̀ ọwà gbà pé àṣílágbájá tẹ̀ mọ́ ṣe jù mí lọ nítorí ìdílé lágbájá ọmọ ṣe làkásẹ̀gbì ọmọ ṣe ọgbọ́dọ̀ rọra ńgbẹ̀ bá lágbá tẹ́tẹ́ tọ́wọ́ yín bá tẹ́ntẹ́ ń fẹ́ tán ọlọ́bọ̀ wà dàyìn dà káwọ́ bẹ́yìn ní òṣìṣẹ́ ebi lágbájá ọmọ ṣe ni bóun ṣe ṣe tiẹ̀ kọ̀ mọ́ ṣe kò sẹ́ sórí kankan bí ti ń ṣe sí àfáàbí ló káyè ni ele ịna ẹ̀kọ́ tó yẹ kárí aya yi yìí lágbájọ́ ọ̀mọ́ gbogbo olórí ọ̀mọ́ ṣe náà ni kò sí tó ka kó tó bá gbẹ̀yìn ti fún ẹ̀rí gbogbo àwọn tí wọ́n wọn rú táwọn ẹnìkan pé torí wọ́n dá lùlú wọ́n sọ̀ksíìdì níbi pé wọ́n lè kó àbẹ́ tí wọ́n pa wọ́n pa ṣùgbọ́n sí wọ́n rí lùhùn ṣe dòní sí wọ́n rí lùhùn ṣe dòní sí lùhùn wọ́n tó dòní sí ráàkì tó dòní sí yaman tó dòní kò tó ẹ̀ àti áfíríkà yìí ti ń jẹ́ libya sí libya tó dòní torí pé kọ̀sámọ̀ ẹ̀sẹ̀ náà ni kọ̀sámọ̀ ẹ̀sẹ̀ ló dé káwẹ̀ wá tí wọ́n tí wọ́n fi lò wọ́n ọlọ́ọ̀bá kàkú pírọ́blẹ́mù ni ọlọ́ọ̀bá wa kàkú ẹ̀yìn tẹ́ wọ́n á ń ṣe kí ọlọ́ọ̀bá wa gbé yín sípò rẹ̀ ní ìsẹ̀yìn lẹ́wà in control fàyẹ́nzọ́rọ̀ akẹ́fẹ̀tà àmọ́lù kọ́lọ̀ borí lẹ́yìn náà sáà ní lọ́fà pé agbọ́dọ̀ sọ́ra wà láì kìí ṣe káàkà wọn fẹnu wa ara rọ́ọ̀fù lágbájú òṣè làkásẹ̀gbè òṣè ńjọ́ ọba kàn wọ́n kí ló ṣe kọ́dà kò ju ẹbí lásán máa rọra bó ṣe máa bẹnu àtẹ́lu lórí ẹbí bàbá ṣe kíní kan kan ọ̀fẹ́ kọ̀ tọ́ba wa kọ̀ káwọ́ bó ni wọ́n ìbọn wọn ó àwọn ń sàn bí mara wọ́n sàn pàdé bóyá ń jọ ọ̀wọ́ bá débẹ̀ náà lẹ́bí the same thing wà applicable sí iṣẹ́ wa ní sí kí sọra agbọ́dọ̀ sọ́ra agbọ́dọ̀ anabi musa ń tọ́ fáwọn ọmọ israeli ni ẹ sì rí tí wọ́n padà dánwò lẹ́yìn ìgbà wọn bá bọ́ lọ́wọ́ gbàrà tọ́lọ̀ wọn bá bá dá sí rí nǹkan àkọ́kọ́ tí wọ́n ó se náà ní sẹ́lọ̀. wàjáwázná bíbá ní tani pàdé rẹ̀ wájú ìlàlbà rọ̀bá àjáwò aláàkọ́wùmí ya kùfúnà aláàsnàmìláhùn náà قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة نعم. a padà pàdé rẹ̀ wájú ṣùgbọ́n tí wọ́n ṣe ní pé gbàrà ọlọ́ba padà tẹ fìràwọ́nà sómi fìràwọ́nà tẹ́rì gbàrà táwọn ọmọ báyìí wọ́n bá anabi musa anabi musa a sí rẹ pé àwọn pé a fara o ti wá di ọlọ́ba ti fi wọ́n àrólé lórí wọ́n ti ọba àwọn náà ti nípò. ìka fún ọba wọ́n dì mọ́ ẹ̀gbọ́n tí wọ́n sọ bá ń nàbí musa bá wà wọ́lọ̀ mí dákun ká máa sìn allahu akbar nítorí ìdí eléyìí ibi tí mo ń lọ ọ̀rọ̀ na ìbínú nǹkan yìí ni mo tún ti ẹnu gbogbo ẹni tí ọmọ bẹnu àtẹ́lu ẹnìkan tí wájú pé kọ̀ máa ṣe kíníkan kíníkan ébù rẹ̀ ni wọ́n sá máa lé kí ọ̀rọ̀ ra torí bá kàn ó dìbò àwọn ọba débẹ̀ kárí tí ó ṣe náà kọlọ̀bọ̀ sàmọ̀nà wa náà ọlọ́ọ̀bá ní ọlọ́kọ́dí àkọ́bùnà àdàbí àwọn àbí sí ní náwà náà sí nínà tàmàrọ̀ ọ̀dílà aláhùn yà zakarun ọlọ́ọ̀bọ̀ bá lè kíọ́lá ní wọ́lọ́kọ́dí àkọ́bùnà àdàbí àwọn dájúdájú àgbá àwọn ọmọlẹ́yìn fìràúnà mú torí pé al ìbìbí ń túmọ̀ pé atbáù àwọn ọmọlẹ́yìn rẹ̀ al ńgbà ma máa túmọ̀ àwọn ọmọlẹ́yìn ọlọ́ọ̀bá lò láwọn àyè sọ́pọ̀ tí ń túmọ̀ pé àwọn ọmọlẹ́yìn lágbájá torí pé al ó lè túmọ̀ household rẹ̀ àwọn yẹn àwọn aya àtàwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n kìí ṣe aya ẹni ọlọ́ni nítorí délé kìí sọ àwọn ọlọ́ọ̀bá kó bá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ni ọlọ́ọ̀bá ọba àlejò ọlá ní dájúdájú wà lọ́kọ́dá akadná alẹ́ tẹ̀rẹ̀ àwọn ẹbí sì nínà àfi ọlọ́kan kan àdánwò ìyẹn ni pé ọ̀gbẹ́lẹ̀ tó jẹ́ pé nǹkan okun ọ bàjẹ́ òun nílẹ̀ dáko òjò nira ọlọ́balá ti dán fíraun wà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọnàkùsí mìíràn tamarot inú tá a fi dán wọn wò bákan náà òun náà ni ìdínkù tí wọn ò rí níbi àwọn èso àbákan náà àwọn afọ́nitẹ́fsì ni pé èso tí wọ́n ń náà ni èso dẹ́bínú igi ó yọ òdòdó tí yọ lára rẹ̀ pé àpẹẹrẹ pé dẹ́bínú fẹ́ yọ gbogbo ọ̀yọ́ bí ó sì bàjẹ́ náà nù kó mọ́ kò ní sí dẹ́bí gbogbo ilé ọlọ́ọ̀bá fi dán wọn wò torí kíni làálàhùn karun bọ́yá ilé ó jẹ wá sí fún wọn bọ́yá wọn ronú bọ́yá wọn pìwàdà torí pé ẹni tó pera rẹ̀ lọ́dọ̀ ìbóhùn lè wọn ká kú bọ́yá kí láti bẹ̀rún ọ pera rẹ̀ lọ́dọ̀ a ní búkátà òjò ò lè ròjò ò lè rọ òjò fún wa a fẹ́ dáko a lè dáko igi tó ti títí ń sèso tẹ́lẹ̀ ò sèso mọ́ ọlọ́ba láti gbogbo ilé àfi dán wọn wò làálàhùn yẹn dẹ̀kẹ̀rù bọ́yá wọn ronú pìwàdà bọ́yá wọn tẹ̀lé tọ́lọ̀ wọn bá wí bọ́yá wọn ronú pé elé ọ̀gbọ́dọ̀ jẹ́ ọlọ́run tó rẹ̀ tí ò lè gbára rẹ̀ lẹ̀ tọ́sẹ̀ ìrànṣẹ́ sáwọn ẹlòmíì wọn tó wá gbà lẹ̀ àbí tó ní wọ́n wá gbòun lẹ́bù ló ti fẹ́ jọ́lọ̀ eléyìí lábẹ́ àyà yìí ọlọ́run ọba máa dán ẹ̀dá kó lè ba tó jẹ́ pé àdánwò nígbà mi àdánwò ọbẹ̀ lómi wà láwọn nìkan lọ́mọ kó ń wà nù àdánwò àwọn èèyàn máa rí tí ń lọ tí ń bọ̀ tí ń ṣe fẹ́sifẹ́sì bí èrà tó bọ́nu ṣúgà òun lọ́mọ tó ń gbọ́ wà àdánwò náà ni ọlọ́run fi dán ni kó sóòsùn ni sọ́ra wọ́ra ṣe sọ́lọ̀ sọ́fà lámàrí rẹ̀ síwájú ọlọ́ la ọlọ́ọ̀bá lè dáyàn wò ọfẹ́ wo yí máa nì rẹ̀ fẹ́ ní pé kó o tún súnmọ́ ju bó o sì lọ tẹ́lẹ̀ lọ́tọ́ ọba súnmọ́ tẹ́lẹ̀. ayatọ̀ àlàyé kó aṣọ dè lọ́la àbí sí torí pé ń sọ̀rọ̀ lórí nǹkan kan very very important jẹ́ pé láàrin káàárọ̀ Musiba yóò náà wà ń bẹ àfẹ́tọ́lọ̀ bá ní kí mọ́nì yóò pé náà ni pé tá a bá ti ní nǹkan kan èdè ayédè pẹ̀lú ẹnìkan tá a rò pé lágbájá ni ò lágbájá ni ò làkásìgbè ni láàrin ìgbà náà tí dáadáa kan bá wá kán wà a mọ̀ rò pé alhamdulilayi calculation wa ni struggle wa ni nǹkan kan àyẹ̀bẹ̀kọ̀ ṣùgbọ́n tí dàkejì bá báyàn kọ́ àbá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé ni kò ní mọ̀rí bá ti jọ búra wa láàrin ọjà kò fi mí lẹ̀ àwọn ọjọ́ àwọn ọmọ ìsírẹ́lì náà ti bẹ́ fún musa àwọn ọmọ lẹ́yìn fìlàwọn náà ti bẹ́ fún musa kíkọ̀ tán ó ló kó bá wa gbogbo inú kòtà inú àsìkòtà bára wa yìí ó ló kó bá wa nígbà tá a ti látẹ̀lé kò fi á lẹ̀ wọ́n á sì kọ́ làbẹ́ ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ bó jáde mú lò ádùbà ìṣáàlá tọ́lọ́n bá bá mú àjọ lálọ á máa tẹ̀síwájú ìṣáàlá ọlá òtà aláàlá náà àtàbárí bẹ̀rẹ̀ kàtà méjì ìṣáàlá Thank you. wọ́n láà ń sọ̀rọ̀ nípa òkú ìdán ipe àtàwọn tí wọ́n ń tẹ ìpẹ́ tí ẹlòmíì tẹ̀sùbá ń fi wò àwọn eléyìn àwọn alágbègbàlẹ̀ léhùn eléyìn wọn pẹ́ wọn fortune tellers eléyìn kìí sẹ́yìn kọjá kó ní dẹ́ka ń se àwọn yọ pọ̀ lójú dá ọ̀tọ̀ ní tọ́ọ̀mù ẹni anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ẹni tọ́ba lọ bárò àwọn ẹni bẹ́ẹ̀ tọ́ba ilé gbá tí wọ́n wí gbọ́ ó ti jáde nínú ìsìlámù fakọ̀tí káfàrà bí wọn ó ń zèrè àlà muhammadu pé ẹni tọ́ba lọ bá lágbègbà kan àbó níyẹ̀ ẹ̀wò kan tó sì gbá tó wí gbọ́ anabi nírú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfè ní sí ń tà sọ̀kalẹ̀ wa sallam ó ti ṣe kèfè ní sàlùkùránì mbomi pé tọ́ ọ bá lọ gan tọ́ ọ sọ àmọ́ ọ lọ wọ́n ní wọn ò ní gbàrún rẹ tó kì fún ogójì ọjọ́ ìrún tó kì fún forty days ó sì gbọ́dọ̀ máa kì àmọ́ lòun ò ní gbà mùsíbà rẹ̀ ni pé téèyàn bá kú láàrin jọ kí ló sọ fọ́lọ̀ torí ilé aburú gbà ní kọ́lọ̀ ọ̀bọ sọ àmbẹ̀ ọláwùtà aláàlá náà báyà dùn wá ìṣàlá tọ́lọ́ bá mú àjò ọlọ́lọ́ ṣàlá tẹ̀síwájú. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم